oògùn fún obìnrin tó ń rọbí tí ò tètè bímọ wọ́n dé ni o ó wá bẹ́ẹ̀ náà náṣọ́ra ni o pé kò tètè bímọ ó dẹ̀ ń rọbí ó ń dààmú bá mi wá rútù àjẹ́ òbàlé rútù igi àjẹ́ òbàlé bá mi há arútù igi àjẹ́ òbàlé tó bá ti bá mi há lọ́kó kúnná dáadáa ẹ wá mix ẹ̀ pẹ̀lú ọsàn wẹ́wẹ́ tí wọn ò fi omi là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 ẹ fi hajj àti umura ẹ fi ta organisation wa ẹ fi ta wá lọ́rẹ aláwọn èèyàn tá a máa fún ó dẹ̀ máa jẹ́ sádàkọ̀já àríyá fún yín àdúrà yẹn á gbà ẹ dá sí tàn ọmọ aláìní gbogbo ẹ̀yin tẹ̀tẹ̀ ń dá sí náà ẹ máa ga sí ni ẹ̀ ní wálẹ̀ bákan náà ni ẹ gbìyànjú kẹ gẹ́ẹ̀tì páùdà wa àwọn powder yà á ṣẹ̀ṣẹ̀ ń kó wá ni àìṣẹ́ ń ṣe ni páùdà yà àwọn ẹ̀kọ́ tèmi kọ́ ní India ní China Arab countries ní Asia continent ọmọ Ìlọrin ni mí mo tún kọ́ káàkiri Africa òun lápapọ̀ tá ń jẹ́ kó máa jáǹfààní fáwọn èèyàn sórí páwùdà yìí kì í ṣoṣólẹ̀ kì í ṣàwúre kì í ṣoògùn owó àmọ́ tó bá ní páwùdà yìí báríà máa wà láàrin ìwọ àti evil world àwọn ẹ̀mí èṣù wọn ní ní access sí ẹ mọ́ oṣó òní lásẹ̀sì sí àjẹ́ òní lásẹ̀sì sí monitoring spirit wọn ní rí ẹ wàá dẹ̀ lè rógo ẹlò wàá máa gbádùn wàá máa gbé dáadáa ṣe wàá lówó lọ́wọ́ wàá máa ṣe nǹkan rere àwọn míì lówó lọ́wọ́ wọn ò rí nǹkan rere ṣe get powder yìí ó effective DHL là ń lò láti fi DHL gbogbo product wa all over the world àdẹ̀lò GIG logistic company ní nàìjíríà ẹ WhatsApp wa lórí plus two seven six one two nine five six three eight nine ọkùnrin tí wọ́n mú nǹkan ọmọkùnrin ẹ̀ tí ó lè pàfọ́ọ̀mù dáadáa tí arúgbòsá ń dà láàmú tí dakọ́lẹ̀ dà láàmú àbí wọ́n mú ni àbáyé ni get miracle leaves àti caterpillar àti transformer ó wà effective bákan náà ni obìnrin tó ní ovulation problem tó fẹ́ finú ṣoyún tó fẹ́ ìgbọ́mọkàn get caterpillar ó wà effective obìnrin tó ní fibroid tó ní blockage tube gẹ́ẹ̀tì bulldozer wa ó wà effective bákan náà ni kò gẹ́ẹ̀tì all in one fún cancer diabetics asthma àwọn àìsàn ńláńlá ikú nìkan ni powder yìí ó lè wò kódà oúnjẹ olójú oorun oníbàálòpọ̀ ojú oorun gẹ́ẹ̀tì powder yìí ó wà effective gidi bákan náà ni that is all in one natural apps bákan náà gẹ́ẹ̀tì digital memory booster fún ọmọdé àti fún àgbàlagbà bẹ́ẹ̀ ni oògùn ìsọ̀yè ilé àmù tí wọ́n bá kó làákà èèyàn àbí làákà èèyàn ò boost dáadáa gbìyànjú kó gẹ́ẹ̀tì ó wà effective bákan náà ni miracle leaves ewé ọ̀tọ̀tọ̀ hundred la fi preserve ó wà effective gidi kódà ẹni tó pọ̀nà dímọ́ tó kún forí kókó alátakùn táyé ń dà láàmú ẹgẹ́ẹ̀tì miracle leaves wa ẹ wọ́n sọpá lórí plus two seven six one two nine five six three eight nine iná lè zátàlí láì jẹ̀mí à gbogbo.